kóòtù wà nílé kí irú àǹfààní wò rárẹ irú ìyànjú rárẹ fún ẹ níbẹ̀ tí ó mọ̀ sọ pé olúwa mi màá ọkọ ẹ̀kejì ní pé nípa fún ayédàdé ṣàìfọ́ ní òkè tó kọjá pé eh, bush lò ló dáìmọ̀ fún wà ní ìṣẹ̀lẹ̀ fàyínlá ta fún mi fàyínlá gbé tì máa fẹ́ sọ̀rọ̀ pé kí ni ìwúlò rẹ̀ gan nínú ìṣàlẹ̀ ìṣẹ̀lẹ̀ àgẹ́bẹ̀ ìṣàlẹ̀ pé وعلى آله وصحبه ومن والاه وبعد ìbéèrè alákọ̀ọ́kọ́ ìta ṣe nípa pé kíni. nípa pé káwọn sọ pé olùwà mi nílé ẹjọ́. olùwà mi tíyẹn bá wí bẹ́ẹ̀ nílé ẹjọ́ gẹ́bí lọ́ọ̀yà ábìlérè kí wọ́n gbà lérò pẹ̀lú olùwà mi. nítorí pé lafz mujmal wal ijmalu yahtaju ila al bayan gbólóhùn tó ti kọ́ atánkókó ni gbogbo gbólóhùn tó ti tánkókó ń bùkátà láàyè kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ oní òfin yín láǹfààní láti tún ṣe ṣùgbọ́n ẹ rántí pé kò sọ pé olúwa nítorí sọ ni pé kí ni olúwa òun tó kí ló gbà lérò pẹ̀lú olúwa níbẹ̀ yẹn tòun bá tó bá ṣàlàyé ẹ̀ tẹ̀lé yẹn á fún yín láǹfààní àti túnṣe tó bá ní ìdàtúnṣe. so ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n á ní bush kan ó lo nǹkan kan fún àwọn pẹ̀lú ti bá olùmọ̀ Islam. ìjọ kan nínú àwọn òkùnkùn òṣèṣe pé tó bá ti wà pẹ̀lú mi akẹ́kọ̀ọ́ tá a mi yọ ẹni kí láǹfààní rẹ̀ dáa nínú òfin ṣẹ̀ríà. alhamdulilayi wá. kí ó ṣe òun náà ní ká máa ń bà ní nǹkan tí nǹkan kan ní nínú ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n màtá bá kẹ́kọ̀ọ́ títí débi tó yẹ á máa ń bà ní gbogbo ẹ̀ pàápàá so inṣàlá màtá bá kẹ́kọ̀ọ́ á máa ń bà ní wọn. naam number two. afẹ́kọ̀ọ́ èyí pé bóyá ilé mùsùlùmí kí mùsùlùmí pé bí wàá ní ọlọ́dẹ tí ọlọ́dẹ yẹn wọ́n tó wá rí jọ̀kan tó dá sí pé ó mú nǹkan kan dání wá nǹkan kan sí àwọn fẹ́ǹsì lẹ́yìn. tó lẹ́tọ̀ọ́ pé mùsùlùmí ní ọdẹ ọdẹ yẹn wọ́n á àwọn nǹkan kí mùsùlùmí máa gbérú ilé yẹn èèyàn gbé mànà ọdẹ lẹ́lẹ̀ lé yẹn ìlẹ̀ nílé ẹ̀gbọ́n àti ètí yàrá tí ń lò pé bá ṣe fún lé yẹn torí lẹ́tà pé àwọn àṣetáàní tó fún wa pẹ̀lú àwọn máa sọ bẹ́ẹ̀ lọ́dájú pé téèyàn bá ń lá làkàlà nù rẹ̀ tójú rẹ̀ wá ń kọ́ tójú rẹ̀ rí náà aláṣẹ. nọ question mi ni wípé mo fẹ́ kí bá wa ṣàlàyé lórí sọ́lá bóyá lórí àwọn ìjókòó lórí ìrùn bóyá ìjókòó jísàtì sahara tàbí àtàyà tàbí tàbí tí wọ́n bá fẹ́ sálámù then question kejì ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe máa ń jókòó àwọn jókòó yẹn. gbogbo jókòó nínú fíìmù abẹ jókòó èyí jókòó muftarishal yóò jókòó lẹ́ni tó fi awọ ẹ̀dì rẹ̀ lé orí àtẹ́lẹsẹ̀ rẹ̀ òsì yóò sì nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ àti máa jókòó nínú ọ̀run wa. àyàfi irun tó ti kó látàyà méjì àtàyà ti parí yẹn á jókòó mutawarrikan àtàwárò wọn náà ní ká kí ẹsẹ̀ wọ̀ ọ̀tún bá bẹ́ẹ̀ ìtàn ẹsẹ̀ wọ̀ òsì bá bẹ́ẹ̀ ìtàn wọ̀ ọ̀tún káwá pawọ́ ẹ̀dí wa lélẹ̀ káwá nàró ẹsẹ̀ wọ̀ ọ̀tún eléyẹn iná níjókòó tí ájò níparí ìgbà tá a bá fẹ́ sálámà ní ìrun tó ní àtayá méjì ṣùgbọ́n gbogbo ìjókòó tàtayá alákọ̀ọ́kọ́ àwọn ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ájòkòó muftarishin ni lẹ́ni tó fawọ́ ẹ̀dí wa lé orí ẹsẹ̀ wa á wá gbé ẹsẹ̀ wọ̀ tún á nà rò rẹ̀. nǹkan tí mo fẹ́ clarify ìwé lábẹ́ ìbéèrè rẹ̀ ni pé àwọn irun tó jẹ́ bí abí rákà méjì bí abí júmọ́ àwọn eid subu hit ọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣé ìjókòó tẹ̀ máa jókòó bẹ́ẹ̀ ṣé èèyàn á ti ẹsẹ̀ bọ́ bẹ́ẹ̀ náà. tó bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí lọ́wọ́ á ti béèrè lórí pé nísìnyí nǹkan kókó kankan lóníbèrè fẹ́ mọ̀ kò nídìí kẹ́sì béèrè general torí pásítọ̀ wa wọ́n ju kọjá pé nǹkan tí ìwọ ti mà náà láti tún máa ṣàlàyé lọ. ẹ̀ẹ́n tó béèrè ni pé tí irun bá dún rákà méjì bó la máa jókòó tá a bá fẹ́ sálámà. tòbó ti máa jókòó òun náà ni bó ti jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì. á jókòó lẹ́ni tó fawọ́ ẹ̀dí wa tó gbé lórí àtẹ́lẹsẹ̀ ẹwọ́ òsì á sì nàró ẹ̀wọ̀ ọ̀tún eléyìí bẹ́ẹ̀ láti máa jókòó. ẹ̀jọ̀ ìkejì ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àdèmọ́ ara lẹ́kítọ̀ ká tó kírun bọ́ọ̀lá ìgbẹ́ láti last week a ti ń kọ́kọ́ kírun ká tó mo fẹ́ sọ pé ṣé mistake la ń ṣe tẹ́lẹ̀ láti wá correct ẹ̀ eh, ní àbí. alhamdulilayi tẹ́lẹ̀ àmọ́ bá dánilẹ́kọ̀ọ́ wa lọ tí ó fi jẹ́ kígbà tá a bá parí ìgbà náà láti kírun sòní ìsìn à ń dá dúró á kírun kó tó di kó a bẹ̀rẹ̀ sí ní gba ìbéèrè tí a ti ṣe là ń tẹ́lẹ̀ ni tó bá ti já ti ṣe ó ń béèrè ọ̀sọ́ débẹ̀ o sójú yín wá fọ́ tẹ́lẹ̀ ni ara ń fi ọ̀rọ̀ nù so nítorí wọn á tẹ̀sẹ̀ ríran alhamdulilayi bó ti ẹ̀ wí bẹ́ẹ̀ náà gbogbo ètò bá yọ pèsè rẹ̀ so ibẹ̀ yẹn àkọ́kọ́ ni pé láti ṣe tẹ́lẹ̀ tó wí yẹn bẹ́ẹ̀ náà ni kò sí tó burú ń bẹ̀ kọ́ńtà náà lọ́ọ́ dà nítorí pé irun ìṣá yìí báyìí kí bá ti ṣe mà wa nabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ti bá ti kíkà àwọn èèyàn kó wọn bá jẹ nira fún wọn àwọn bá máa lọ ìrìn ìṣá ìlara tóbi tó bá jẹ pé majority èèyàn tó jókòó náà kò ní wọn lára kíkí kọ́ jẹ́ pé bóyá ìṣá yẹn wọn lọ ládìẹ ìtọ́ da jù náà nù nínú súnà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní jẹ́mọ́ mọ́sálásí yìí láti ọ̀sẹ̀ bíi mẹ́rin wọ́n ti sọ fún wa báwọn jẹ́mọ́ mọ́sálásí yìí tí wọ́n fura báwọn míì nù wọn pé ìdánilẹ́kọ̀ọ́ tí máa ti ń pẹ́ kí wọ́n máa jáde kúrò mọ́tíláṣí tó wọ́n gba lé lọ tó tó má ti gba lé lọ kò ní kírun ìṣá ń lé ipe ń bọ̀ bá tún di àtúgbọ́dọ̀ kejì wọ́n ṣẹ̀ṣẹ̀ máa san irun ìṣá ìpadà tó nítorí di eléyìí ẹ̀jẹ̀ máa mọ́tíláṣí wá jókòó ike ká dákun ká máa sọ ìdánilẹ́kọ̀ọ́ di ká parí rẹ̀ ó pẹ́ ju aago mẹ́jọ ká wá jókòó dìgbà tó lọ́n bá bá kọ́ pé àwọn ó béèrè àti dáhùn lẹ́yìn ìgbà náà so eléyìí ni ti ó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn so a sọ pé tọ́ ẹ àwọn tí ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ àwọn náà sá pọ̀ jù kíláàsì àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣé kò kò ní sú àwọn àbí ó sú yín so wọn kò ní sú àmọ́ tó torí pé mọ́tíláṣí ní ìsìn jẹ́mọ́ kan làwọn bá ń bẹ̀ so etí ẹnu àwọn jẹ́mọ́ yẹn jọ kò lé lórí ònìyàn pé kálíbà fún àwọn ẹni tí ó jẹ́ pé tí wọ́n máa lọ ọlé nígbà tí tí wọn bá lè kírun ìṣá yìí wọn ní kírun ìṣá ńlé wọn kálí bá fún wọn láǹfààní àti rírun ìṣá yìí ń jẹma eléyẹn lọ́fà tó eléyẹn jẹ gbèsè jẹ mẹ́rin. ìjọba fẹ́ kẹ́ bá a ṣàlàyé kẹ́ bẹ́ẹ̀ sọ fún wa pé iman àti ìwà dáadáa méjì kò sí tàbí ṣùgbọ́n mẹ́rin gbọ́dọ̀ ni. so wọ́n á bẹ̀ pé tí ẹnìkan bá wà lóko sọ pé gbogbo nǹkan tá à ń ṣe ní Islam àti gbogbo bí abiyamọ tá à ń kí àbáwẹ̀ tá à ń gba gbogbo ẹ̀ pátá wọ́n mú lórí pé ìdí tó lọ́n fi gbé kalẹ̀ ní pé kí ni kábàlẹ̀ níwà dáadáa ni tó yẹ pé ó sọ pé àdìsí kan wà pé gbé àdìsí sọ pé iná máa bọ̀ ẹ́ tó di òtá mímá sọ́ọ́rì àkárí màlá àkàrà wọ́n yẹ pé ṣé ọ̀rọ̀ tó sọ yìí tí ó ti rí bí àwọn ọkọ nìyẹn ni pé tí ẹ̀ bá yẹ jẹ́ nìkan pé ó bí ọrí kàkúrẹ́tọ̀ kan rẹ̀ bọ̀ tó wá rere tán wọ́n á fi ń wẹ́lọ̀ bọ̀ tó wọ́n fi ń wẹ́lọ̀ yẹn náà tí ìrẹ́nìyàn àmọ́ sì fi ń wẹ́lọ̀ ṣé àsìkò yẹn ṣó lè máa lò bẹ́ẹ̀ ṣó pọ̀ ní fòye fẹ́ ṣe lè lò àbí kò tọ́ kó lò. kò sí ìyàtọ̀ láàrin ìtẹni tí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú òdodo àkókò ẹ̀sìn Islam ó wà bẹ́ẹ̀ lórí àwọn nǹkan kan tètè tẹ bá wò wọn dáadáa wọn ń try láti build èèyàn kókó ní ìwà sọ̀dà bẹ̀rẹ̀ látòrí irun àwẹ̀ zakat hajj gbogbo ẹni ṣe pẹ̀lú wà torí rẹ̀ náà ló ṣe ń bẹ nínú àkọọ́lẹ̀ àwọn olùmọ̀ wa wípé arkanul islami wa mabadi'ul akhlaq wípé àwọn orígun ẹ̀sìn islam yẹn àti fundamental principles ìwárí tí wọ́n ní àjọṣepọ̀ tó pọ̀ torí di eléyìí báyìí kò sí kò sí lè jẹ́ mùsùlùmí gidi lódò tí wàá rí òní hàn nínú ìṣesí rẹ̀ but kò túmọ̀ sí pé irun lásán tó bá ti kí náà ní wàá rí o kò túmọ̀ sí pé àwẹ̀ lásán tó bá ti gbà ní wàá rí o kò túmọ̀ sí pé zaka tó bá ti yọ lásán ní wàá rí o kò túmọ̀ sí pé àti lásán tó bá ti ṣe ní wàá rí o àwọn nǹkan kan làwọn ẹ̀sìn yóò bì tí ó tún jẹ́ wàá rí lápèjúwe tó bá lọ sí hajj hajj yóò bí kó ní wàá rí kan òun náà ni pé tarku rafas wal fisq wal jidal torí kọ́ lọ́wọ́ bá sọ pé faman farada fihinna al-hajja fala rafata wala fusuqa wala jidala fil hajj. nínú àwọn àwà tí á di ojú ọní ni pé pálapàla ò ní ṣe má ìwà pòkí ò ní ṣe má o sì ní jẹ́ni tí ọmọ ṣe fàǹfà. eléyìí bẹ náà fà ní nínú ṣe hajj. bẹ́ẹ̀ irun tí wọ́n kírun déédéé lódodo inna as-salata tanha 'anil fahsha'i wal munkar yóò máa lé ọ̀dìnà táwọn wà pálapàla tó gbogbo wà tó lọ́wọ́ bọ̀ fẹ́. sọ àmọ́ kò kàkírun lásán wà ń darukunrun wọn á gbé mo ti níwà wà wó. sọ eléyàn nìkan tí àwọn olùmọ̀ ń sọ. gẹ́gẹ́ bíi tí èèyàn bá yọ zaka ní ìsẹ́ tí wọ́n yọ zaka yóò bọ́ lọ́wọ́ wa hun. ní ya hun sòrú àwọn kan yẹn ni àmọ́ kí wàá ti pé ọkàn yọ zaka pẹ̀lú kanra pẹ̀lú bínú sòsì ní ọmọ bá ọ̀hún ẹbí ò tún gbọdọ̀ wá sọ́dọ̀ mi má. a ń sọ fún ọ pé a inna fil mali haqqan siwa zakia àwọn ẹ̀tọ́ mi wà nù owó tí ètò ti zaka nìkan gbọ́dọ̀ àti wá sí lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí kalkulétọ̀ yìí àwọn afi ń wẹ́lọ̀ tó lè máa lò náà ọ̀gbọ́dọ̀ lò ló kíni ọ̀gbọ́dọ̀ lò tó bá fi lè bàjẹ́ pẹ́rín níjọ́ tẹ́ni tó ní bá fi lè yọjú ó ṣàtúnṣe gbogbo ẹ̀ wàlá karama o sì ní kí ọ kó ṣe nítorí pé tí ọba ti bẹ̀rẹ̀ sí ní lò ó ti dó ń jàǹbá nù ọjọ́ bó ṣe jẹ́ nàmbà fọ́. sọ wọn pé ṣé ojú ọwọ́ àti kọ́lọ̀ tí a lè jẹ́ kí ìjà àbọ̀ alẹ́ pé ṣé dúdú nìkan ní ká máa wọ ní yorùbá ní abájọ kò sí kò sófin kan tó ní dandan dúdú lẹ gbọ́dọ̀ wọ̀ kò sí ètò ìpè funfun lẹ gbọ́dọ̀ wọ̀ àmẹ́wù tẹ́wọ̀ yóò plain oníjẹ kọlọ méjì mẹ́ta mẹ́rin ẹ̀wù tó bìnrin ọwọ́ jáde ètò ọwọ́ jáde nílé rẹ̀ yóò pè so ó sì ṣọ́ra pẹ̀lú pé tó bá jẹ́ plane náà kó má tún dé tí ó mójú torí pé àwọn aṣọ wà tó plane ṣùgbọ́n tí ó mójú bí ká sọ ọmọ yọ gbọlọlọ so àbí ká sọ ọmọ dán tòwé lẹ́yìn náà kí ni tá a fẹ́ fi ṣe nítorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀. ló fi jẹ́ pé hijab táwọn obìnrin ń lò lónìí kò jọ hijab mọ́ nítorí pé tuma hijab òun náà ní tá a tá fi gbọ́sọ pamọ́ ọwọ́ á di tá a fi ń gbọ́sọ hàn àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ àfi kọ́ lọ́wọ́ sàmì torí di eléyìí kan pàtó ṣùgbọ́n di aṣọ tó plain. wọ́n tún pé obìnrin bá tó wá wẹ́ wọ́n wẹ́ níbẹ̀ wá fún afọ odó títà kò lè lè gbọ́ngàn tí ọba sọnù lé ní ilé nígbà ṣé bẹ́ẹ̀ ṣó lè wọ̀ ní mọ́ṣáláṣí láti pé torí pé ó fẹ́ wá kẹ́kọ̀ọ́ àbí pé ṣé nǹkan míì tún wà tó lè mú obì tó ń yẹ pé wọ́n ṣe áìdọ̀ àbí nípa ìfẹ́ wọ́n láti. alhamdulillah wọn ní tóbìnrin bá wà nípò ẹni tí ò lè kírun ẹ sọ pé tóbìnrin bá wà nípò ẹni tí ò gbọ́dọ̀ kírun <laughs> ẹ̀mọ́ kí n sọ pé tí ò lè kírun tí ò kírun tó lè wọ́n mọ́ṣáláṣí nítorí kíní kan àbí torí kí wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ kó gbọ́dọ̀ wọ́ ọlọ́wọ́n bọ́ ràn lọ́wọ́ àwọn ètò bá gbọ́ lóde mọ́ṣáláṣí ọlọ́wọ́n forí sí i èyí tí ọba gbọ́ wọn fi kásẹ̀tì rẹ̀ ránṣẹ́ sí i. tí nǹkan kan mi wà tó tún lè mú wọn mọ́ṣáláṣí àwọn ọ̀mọ́ náà òfin ọlọ́run náà. wọ́n tún bèèrè pé kí ni èèyàn lè ṣe bẹ́ẹ̀ tó ń ṣètò náà ọba tó wọ́n ń parọ́ ọmọ pé bóyá òun ló jí ìgbè bí fún àpẹẹrẹ sọ pé ẹni tó ẹ̀kọ́ ń lo nìkọ́ọ̀bù tó ń bojú ẹ̀ pé ọmọ yẹn wá ń wà wò wọ́n wá ń fa pé wẹ́n bẹ́ẹ̀ jí wẹ́n wọ́n pé kí ni wẹ́n bẹ́ẹ̀ lè ṣe. ìwé bá wọ̀ wọ́n wà kankan wọ́n wà kankan wọ́n wá ipò lójì alhamdulilayi àkọ́kọ́ èèyàn yóò ṣàgbára láti jẹ́ kọ́jẹ́ pé bóun ti ṣe rí lóde òun lòun sì dá nínú ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àlọ́ dá lóde tí ò dá tí wọ́n bá ti dá láàrin rẹ sọ́lọ̀ fala haraj ó ní wàhálà àmọ́ tí wọ́n bá ti dá láàrin rẹ sọ́lọ̀ mushkila tó ń torí de eléyìí obìnrin tó wọ hijab tó tún ju rẹ̀ tó tó bá ti ràn kó sí nǹkan kan mọ́ tó bá ràn kó òun sí kó sọ kó nǹkan ló ń ṣe kò sí wàhálà àmẹ́ ṣùgbọ́n láwọn agbọ́n bíi kan ní nàìjíríà ń bí hijab lílò kọ́lá ìbòjú ńlọ wọ́pọ̀ lágbọ̀nlẹ̀ haúsá tóbìnrin awọ́sọ gbàgẹ̀rẹ̀ tí ò ní bòjú gbàgẹ̀rẹ̀ náà tẹ̀sẹ̀ tí wọ́n dé náà tó tí ò ní bòjú. ṣùṣùgbọ́n subhanallah àwọn obìnrin tí òjú mélòó lọ àwọn obìnrin tó yẹ kó òjú ẹ̀ dáwóró lọ kọ́dà gan èèyàn lè fẹ́ máa ma iye pàṣẹ́ntèjì kankan fún wa nínú hundred wọ́n ti fìwà bú wọ́n fi ba aṣọ yẹn jẹ́ nípa pé wọ́n mú yàn bíi mélòó mélòó kan nílùú kan bíi jọ́ọ̀sì bíi kaduna bíi kánò tí wọ́n wọ tí wọ́n tara aṣọ tí wọ́n wọ̀ yẹn tán jí nǹkan. ẹgbẹ́ bíi kọ́ wọ ìṣọ̀ tí wọ́n ti ń ta nkárá nìsín kó sì ti jí bí gàn méjì tó o kí bọ́nu hijabu sẹ́yìn á pè kọ́ bọ́ ẹ̀wù ni sẹ́yìn kóhùn nífẹ̀ẹ́ sọ fóbìnrin pé kọ́ bẹ́ẹ̀ wù bá o. so ó ti wá ṣẹlẹ̀ wọ́n sì rí irú àwọn bíi mélòó ni wọ́n tú táwọn ti ń tajà lọ́wọ́ bí àwọn ibo nǹkan so débi gbẹ́lómi ga wọ́n bọ́ ẹ̀wù rẹ̀ wọ́n fi rí i pé òun ló jí ẹ̀wù ló jí nǹkan so wọ́n wá débi pé ọ̀pọ̀pọ̀ tí ẹ̀ ká ẹ̀ kí á ní wọ ẹ̀wù tí wọ́n fi ń jalè so bọ́pọ̀lọpọ̀ ti máa ń pè é nù so ẹ̀yin ẹ̀ mọ́ bàjẹ́ àtúndò lè láìrú rẹ̀ ò tí sí ń bí sàmúgbà tẹ́ ń béèrè náà lọ́fà kọ́lọ́ ọmọdé aríwú ẹ̀ ń bì náà ìgbésẹ̀ orí pé àwọn lè máa wò pé you are using it as a chance láti jí nǹkan tó yẹ kí tó o bá jí ẹnìkan ò ní gbé ẹgbẹ́ wò kè so torí délé kápá ọlọ́run kájẹ́ pé a ti dá lóde náà la dénú ká má jẹ́ ẹni tí wọ́n máa lo ẹ̀sìn láti fi ṣe ńtọ́lọ̀ ọba ọ̀fẹ́. wọ́n ní pé ẹni tó bá sùn wíwá wáyà bóyá ni mọ̀ ní ìsàrà tó wá jí tó wá jí wọ́n gbé wẹ̀ bẹ́ẹ̀ pé ṣé kó wẹ̀ àti kó wẹ̀ àtọ̀ kò ní wẹ̀ nítorí pé kèsè màní lọ́dọ̀ àtàrà yẹn pé bíi màní torí bíi màní kèsè màní fa torí tó bá tún màní lọ́dọ̀ àtàrà ọ̀dájú gbọ́gbọ́ wẹ̀ àmọ́ bíi màní àjẹpẹ́ kun lọ́dọ̀ àtìlà naam tó bá jẹ́ màní ni ọ wẹ̀ alhamdulilah number five. àríkù sọ̀rọ̀. ẹ̀ṣọ́ bá ń ṣe àpà lórí ẹ̀kẹ́ ní ẹ̀ ṣàwádìí di aláàrẹ̀ níbi tí wọ́n fẹ́ ti máa fẹ́ mú ọwọ́ kan àwọn lẹ́nu tó kí ẹnìkan ní ẹ̀ ṣàwádìí dájú ẹnìkan wá dìde láàrin wọn kó wa máa pè wọn. kọ́mọ. wọ́n máa pè wọn ṣé òun bá gbogbo já ní ìyẹn tó wà ní ẹ̀jẹ̀ ọ̀sán náírà ẹ̀jọ̀ ìjẹ́ ní ẹ̀rí kankan wà fún wọn àdúgbò kọlọ ẹni tó ti bèrè ọgbọ́n púpọ̀ torí tó wá pé kò sí wí lákọ̀ọ́kọ́ ni ọ̀tọ̀ lè ti tí wọ́n fẹ́ fún ọ àwọn ìgbà tó tún yí padà parí ọ̀tọ̀ lè ti tí fún ọ. tó alhamdulilayi kò sẹ́rì fún kò sẹ́rì fún náà fún ọ lọ wípé ẹ pẹ̀tù síjà nítorí tí wọ́n bá ti ń pè wọ́n àjẹsáni máa gbá a lọ àjẹsáni náà ló sì fẹ́ dà án láàmú tí ìbá sàtìkò oorun kò sí nǹkan kan tó ní ká pè oorun ní òfin ẹ̀sìn Islam sásìkò oorun ọba sì ti wọlé àgbọ̀dọ̀ pè oorun tí àwọn yẹn sọ à ń jà pé ká pè oorun pé kí ni kò sẹ́ẹ̀lì fún lẹ́yìn náà tó bá dijọ́ mi tí èèyàn bá ti rú ẹ̀ nígbà tí ọba pè oorun tán ẹ̀rọ la fà sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ kan pé ǹjẹ́ ṣe yìí ó wù mí o yìí sí wọn ò sì jà mọ́ ẹjọ́ kílẹ̀ rí ẹ̀ àbí òye so oná alẹ́ fẹ́ lò fún pé torí ah, tí wọn ò jà mọ́ owó ilé náà ti tó. <laughs> <laughs> now number six. Alaikum one of you jáde lọ sí ìtọ̀ kò dá bá ti fún ìmọ̀ ẹ lọ pẹ̀lú ìjẹ́ irú àfihàn. ẹ má fi nǹkan kún un ṣùgbọ́n ẹ fòwú di rí àbí kò sí tó burú nínú ká ẹ fòwú di rí ìyẹn ni pé ẹ fòwú wé irun kì í ṣe pé ẹ fòwú kúnrun nítorí kírun ọmọ bá di pé ọkàn wà lórí sàbáhìlàlà ọkàn wà lórí pọ̀ sòlọ́ àti tóbi jẹ́ pé wọ́n kó ìjọ wọ́n kó ìjọ wọ́n kó ìjọ orí orí kélébé kò sí tó burú ní. lùgbà tí wọ́n bá ti já àwọn òwú yẹn kó wọ́n fi kún gàgà arun pé kírun ó lè gùn kò sí tó burú mbẹ nínú òfin Ọlọ́run. kásùmà wípé láàánà lọ́hùn lùwàsílá wàlmùsàwùsílá ọlọ́run ọba gígùn obìnrin tó bá fi irun kúrun àtẹni tó tọrọ kún ọbọ̀ fi kún irun ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn yàtọ̀ sí ti èsì irun. bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ wa sọ wípé bẹ́ẹ̀ ni nǹkan mìíràn ti èsì irun wọ bẹ̀ nítorí wọn ò ní yéé fi nǹkan mìíràn ti èsì irun náà kúrun títí tó tùtù máa fi kéde tó fi máa fi irun náà kùn àbí òye wa ó ń bẹ nu báàbò sẹ́dẹ̀dára ẹ̀ káàdì ilẹ̀kùn táwọn èèyàn lè gba ara rẹ̀ lọ fẹ́lọ̀ torí ẹ̀ tí yẹn bá fòwú kùnrùn náà kọ̀tọ́ tó bá fi rọ́bà kùn kọ̀tọ́ àmú fi rọ́bà wérun ó fòwú wérun kọ̀tá ayọ̀ bí irun rẹ̀ ṣe má kò burú. wọ́n ní pé kí ni òfin tó di pé ká máa ṣe ká mọ́ṣáláṣí júmọ̀ àṣáájú júmọ̀ àti sọ àdìsí anabi sallallahu alaihi wasallam wọn kọ fún wa láti kóra wa jọ láti ṣera wa lóòka síwájú kí Jímọ̀ tó pé ẹ sì mọ̀ pé tẹ bá ti rí ọ̀rọ̀ náà lẹẹmọ sọ Islam ọgbà bẹ́ẹ̀ nítorí pé jọ Jímọ̀ yẹn nǹkan pàtàkì tá à ń lọ gbọ́ náà ní kútùbà lè má mú àfẹ́ wà jẹ kankan gbogbo pé ẹ kíní kan mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ kan kí kútùbà tó tó kò sí ní tá a fẹ́ fi ṣe náà bẹ́ẹ̀ tí a máa ń kí alukurani kí lè má mú tó tó àdáadáa lè nà. Nà. kọ́lá làwọn tá a ṣe yálé gbé nínú ilé sọ̀rọ̀ tó wá gbé ara wọlé tó ń ìdí ṣe pé ẹni jẹ́ ẹni yóò kò sọ̀rọ̀ nínú ààrẹ ní kápá àti nínú gbájájá rẹ̀ ní kí la lè ṣe. kò sí ní tó burú lókun àti bá ti jẹ́ pé yàrá rẹ̀ lájà àwọn mọ̀ sùn. yàrá ti dàbí kọ̀ọ̀kan. mo ń béèrè ni ṣé yàrá yín jọlé kan. à ń bẹ lọ́n kọ́ máa burú lókùn wà tẹ́ ẹ̀ lè ẹ̀ lè lé ajá yẹn kú mẹ́rin ajá yẹn sì ní wọnú yàrá tí yín à ń bẹ lọ́n kọjá pé ìdájọ́ àmọ́ tẹ́ bá lè kókó mi ọ̀dà ẹ sì mọ̀ pé inú ká kókó ńlẹ̀ àti ká ẹ dínkù gbájá kò lè wó lọ́rọ̀ ọ̀hún. nọ́mbà sẹ́fù sí. Naam. Naam lọ́rọ̀ àwọn kan pí àwọn kan mẹ́ta ìmẹ́rin náà tún wà ká báwo ni bàbá ti lè ṣe láàrin ìdílé ìtayàwó rẹ̀. wọ́n ti sanwó sùkúlù alhamdulilayi bẹ́ẹ̀ bá ti gbìyànjú tẹ́lẹ̀ pé ẹ̀ neglect ẹnìkan ẹ ti gbìyànjú débi hín ó sì hàn sí yín pé ah, eléyìí kìí ṣèwé lọ́fẹ́ fi ṣiṣẹ́ sí kò sí ní tí ìwé fẹ́ ṣe fún un láyé tiẹ̀ ẹbí léèrè nǹkan míì bá fẹ́ ṣe ẹnáwó lé lórí lórí rẹ̀ ẹ rí i pé ẹni tó fẹ́lì ní ọ̀nà kan ó lè jẹ́ pé ní wọ́n jẹ́ the best lọ́nà mi ṣe eléyàn kò sí tó burú mẹ́ ṣùgbọ́n tá à ń sọ ni pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kẹ́ ẹ máa mọ̀ kàn kí àwọn ọmọ yín sí méjì pé wọ́ èlùbọ́ lọ́mọ lọ ìwọ skul ọlọ sẹ́wọ̀n pé gbígbà téèyàn inferiorize àwọn kan fáwọn kan ni ṣùgbọ́n àwọn méjèèjì náà lẹ́ràn lọ sílé ẹ̀kọ́ ẹni tó lọ́nà bá padà pé ké sọ́nà rẹ̀ ẹ̀ tún ràn án lọ́wọ́ lórí ọ̀nà míì náà fẹ́ gbà bá. báyìí mi sókè sílẹ̀ so a sì jẹ́ kí ọmọ àtàǹpàkò yìí. àti tààrin á fi sòkà báyìí. so àwọn ẹ̀mí méjèèjì báyìí ọmọdéní àti tọ́tẹ̀lé á di wọn mọ́ àárín àtẹ́lẹwọ́ wa á wá fi tààrin àti tàpàkò sòkà á mọ̀ wá mi ọmọ ká ìfábẹ́là àbí ká de ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ká fi tàtàǹpàkò dì wọ́n mú káwa na ìfábẹ́là ká máa ṣe báyìí méjèèjì wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. báwo ṣe èwo ni ó wà ló tẹ̀wọ̀n ká kò sí ètò ẹnu méjèèjì tó burú so táwọn ìbọn tó gbà ẹ inshallah àtàbá tún ní ìbéèrè lórí time àwọn ọkàn mẹ́sàn-án tó ń bá fẹ́ ti gbọ́ ọ̀rọ̀ lórí ìwọ̀n àtàwọn